because káfọwọ́wẹ́wọ́ eh. bí Yorùbá ṣe sọ káfọwọ́wẹ́wọ́ lọ́wọ́ fi ń mọ̀ bọ̀kọ̀ débi kí ẹ̀rọ máa báyàwó ẹ̀ tó wé dù ah, ah, à èmi ò lè báyà tó ẹsẹ̀ ẹ wá èmi ò lè tó wé dù. tọkọtaya ẹ má jà taya tọkọ ẹ má jà nítorí olùrànlọ́wọ́ olùrànlọ́wọ́. ẹ̀yin aráalé ṣàlàfíà lẹ́wà o ẹ sì kú déédéé àsìkò yìí níbikíbi tẹ́yìn bá wà bóyá ọ̀sán lẹ́wà ni o bóyá àárọ̀ ni o bóyá lẹ́ni o ẹ déédéé àsìkò yìí bá a ṣe máa kíra wa nílẹ̀ Yorùbá mhm. a ọjọ́ méjì mẹ́ta a ọjọ́ gbọ́ọ́rọ́ yọwọ́ aṣọ a ti dé o lórí ètò yín ètò wa tọkọtaya talk tie talk no ẹ fi Yorùbá pè tiktok okay sorry tọkọ táyà mm-hmm. gẹ́gẹ́ bí eléyìí tá a ṣe ní ọ̀sẹ̀ tó kọjá mm-hmm. tá a ti béèrè pé kí ni ọkùnrin fẹ́ apá kejì ẹ̀ òun la mú wá lónìí torí pé ẹyẹ torí pé kí ni ẹyẹ kì í fapá kan fò bẹ́ẹ̀ ni mm. lákọ lábo lọ́nà sì dá ilé ayé àwọn ọmọ tó kù àwọn tí ò sábọ tí ò sábọ ó kù sáwọn yẹn lọ́wọ́ mm. orúkọ tèmi ni Àbíkẹ́. Mm tí mo jẹ́ ọ̀kan lára àwọn olùdarí èdè Yorùbá Rẹwà. bẹ́ẹ̀ni. léyìí tí ọ̀rẹ́kùnrin mi mhm. tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tórúkọ tiẹ̀ ń jẹ́. èmi ni àyìnlá yín o àyìnlá tí ò common md ti àmì ọkùnrin mẹ́ta àti one and a half táwọn èèyàn ṣe mistake ìpínlẹ̀ ọkàn. ẹ ṣe púpọ̀. Mm. lónìí báyìí sìn ọ fẹ́ jọ pé èmi mo wà lórí àga tó gbóná. bẹ́ẹ̀ni tó lè wọ́n ní hot seat. hot seat hot hot hot. hot seat so hot kí ni ìbéèrè de tẹ béèrè ah gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́ ti jẹ́jọ́ mm-hmm. pé kí lọkùnrin fẹ́ hmm. lọ́sẹ̀ yìí fẹ́ ò pé kí lobìnrin fẹ́ jẹ́ ń ronú sí hmm, jẹ́ ń ronú sí. kí lobìnrin fẹ́ ṣùgbọ́n ẹ má gbàgbé láti bá wa tẹ ìlà pupa hmm. tó wà lábẹ́ ntẹ́ ń wo yìí tẹ́lóyìnbó ń pè ní subscribe button ẹ dákun ẹ má ṣàlàyé bá wa tẹ subscribe button kẹ̀dẹ̀ tẹ aago tó wà lẹ́gbẹ̀ẹ́ náà sódà ìgbàkúgbà tá a bá ti fi fọ́nrán sójú àwòrán wa wọ́n lè fi ìrántí wọ́n lè rán yín létí bẹ́ẹ̀ wá wò. ó parí o. so wọ́n ní àtòkèrè lọ́lójújì tí mẹ́kún ìjẹ́ra rẹ̀ sùn a ti yanjú èyí tó wà lẹ́yìn. bẹ́ẹ̀ni wọ́n pè ní kí lọkùnrin fẹ́ mm. kí lóbìnrin fẹ́. ọ̀yà <clears throat> mo gbọ́ àkọ́kọ́. èmi o gẹ́gẹ́ bí ọmọdé ara mi lẹ́jọ́ gẹ́gẹ́ bí ẹni tí ò mọ obìnrin rí gẹ́gẹ́ bí ẹni tí ò mọ obìnrin o dẹ́gbẹ́ mo ṣáà mọ̀ pé èmi mo táwàkálí tù dọ́dọ́ ọlọ́run ètè mi ń rò obìnrin fẹ́ ọjọ́ wo náà mo parí secondary school. kò tí ì pẹ́ bí ọ̀sẹ̀ tó kọjá. bí kò tí ilẹ̀ ò tí ì ta sí náà ni ọmọ ọdún mélòó náà ni mí. Eh, mélòó lára ah. mélòó lára mi. Ah, ara yóò tó nǹkan. ara nǹkan tèmi rò pé obìnrin ń fẹ́ lákọ̀ọ́kọ́ mhm. èmi ò bá sọ pé ìbọ̀wọ̀ fúnra ẹni. Hmm. Hmm, respect eh, obìnrin ń fẹ́ ṣe rí obìnrin ò ní lè sọ ni ṣùgbọ́n obìnrin ń fẹ́ kéèyàn fún un láàyè nígbà míì àpọ̀lọpọ̀ àwọn ọkùnrin ajẹ́ni tó máa ń tọpinpin jù hmm? ibo ló wà ibo ló sùn kí ló jẹ ta máa yẹn ta tó gbẹ ta mo wá rí ẹ níwájú ṣọ́ọ̀bù kìíní mi rò pọ́rọ̀ yẹn yé yín so tí a bá wò pé obìnrin bí ìgbà tá a mú gẹ́gẹ́ bí nǹkan ní wa mhm. like a property bẹ́ẹ̀ni o a ní fóbìnrin láyè láti mí a wá dàbí ìgbà tó yẹ pé à ń fi ogun à ń fi mú kò yé so lọ́pọ̀lọpọ̀ gbà obìnrin ó lè jẹ́ obìnrin ni nínú bọ́lọ̀ ṣe dá kò mí pé kò ní tóbìnrin bá decide pé bóun ṣe fẹ́ ṣe àwọn nǹkan ni hmm, yálà ó fi lọ̀ wá tàbí kó fi lọ̀ wá mm. ó máa ń da gẹ́gẹ́ bí ọkùnrin pé mi ṣe ń rò ni o ká eh. fún un ní àyè pókè à ṣó lè ti ro kíní báyìí káyà pókè ká respect opinion ẹ̀ kò yẹ pé gbogbo àbá tóbìnrin bá ti kó wá kákan kó dànù wọn máa gbọ́ àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ mí gba ẹ̀wọ̀n pé ọ̀rọ̀ obìnrin ní jàre àlékà ah, kún èmi ò rò ó dáa so téèyàn bá respect obìnrin Hmm? látara pé kéèyàn fún lásìkò tiẹ̀ kéèyàn fún ní ààyè tiẹ̀. mo fàpẹẹrẹ inú ilé kò yé hmm. àwọn àwọn eh, àṣẹ kan wà a mọ̀ pé ọlọ ọkọ lólórí aya nínú èdè nínú eh, àṣà Yorùbá hmm. ṣùgbọ́n àwọn àṣẹ kan wà téèyàn máa jọ̀wọ́ ẹ̀ lẹ́fọ́bìnrin fàpẹẹrẹ kí la fẹ́ jẹ kó ṣe gbogbo gbà lẹ́yìn máa gbókè lọ gúnyán lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ obìnrin lè mú àmọ̀ràn wá ìgbà èmi ò bá ní ká ṣe gbá ṣàgbó ṣe ṣe gbá ṣàwo àbí bàbá sásùn àbí ẹjẹ ká nígbà lọkùnrin ìgbà tí ò bá ti ju agbára lọ kéèyàn fún ní àyè yẹn èmi wò pé ìkan lára àwọn nǹkan tí gẹ́gẹ́ bí ọpọlọ ọmọdé tèmi ṣe rí hmm. ni o tẹ́yìn náà bá ní nǹkan míì tẹ́ rò pé obìnrin ń fẹ́ bóyá ẹ ẹ bá fi sínú comment section. ó dà o ẹ̀yin obìnrin ṣé ẹ ti gbọ́ nǹkan sọ o ṣé ara nǹkan tí a fẹ́ òun ni wọ́n ti sọ yẹn tẹ bá sọ pé ẹfẹ kò lé a lè change ẹmọ yín lọ́wọ́ tẹ bá wọn gbọ́ ẹfẹ o ìwé mi rò pé kò tóbi rí fẹ ni báwo ni wọn ṣe rí sí. ìmọ̀ràn àbí pẹ̀lú ọgbọ́n orí ti ti tèmi ó jẹ́ ọ̀kan lára nǹkan tí obìnrin fẹ́ torí tí ọkùnrin ò bá respect decision obìnrin even kán má wà nínú relationship pé tọkọtìyàwó kán mhm. jẹ́ ọ̀rẹ́ sọ̀rẹ́. bẹ́ẹ̀ni aláfẹ́sọ́nà. obìnrin tó bá wá bá ọ pé ah mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ hmm. ṣe fine ó wá láti sọ pé kó o gbà nímọ̀ràn ni ó lè má lo jinlẹ̀ kì í wá ṣe é pé ọwọ́ sọ pé ah, eh, nǹkan tó ṣe nǹkan tó fẹ́ sọ ní sèyí yẹn kò ń ṣe kinní kan kẹ́ wá kó dànù hmm. ẹ ṣì eh, respect pé at least tó tiẹ̀ fi lè mú tó hmm. bá sọ nǹkan yẹn fún yín. ó mọ̀ pé kí ni ẹyin wa ó ṣe pàtàkì sí ni. bó ṣe respect yín tó fi sọ fún yín yẹn hmm. lẹ́yìn náà gbọ́dọ̀ respect yẹ hmm. pẹ̀lú nǹkan tó bá wá padà sọ wípé òfin fi nǹkan yẹn ṣe. ní òmíì tí mo tún rò nípa nǹkan tí mo rò pé obìnrin ń fẹ́ obìnrin ń fẹ́ ìrànlọ́wọ́. tọ́lóyìnbó ń pè ní support so obìnrin fẹ́ olùrànlọ́wọ́ kò kí n ṣe pé èèyàn máa dá gbogbo ẹrù náà rú lọ́pọ̀lọpọ̀ gbà àwọn obìnrin mi máa fẹ́ ṣe wọ́n máa fẹ́ ṣèṣe ọkùnrin tí ò jẹ́ sí nǹkan tó burú nù ẹ̀ ṣùgbọ́n mi rò pé nínú dénúdénú hmm. obìnrin ń fẹ́ ẹni tó yẹ pé á ràn lọ́wọ́ tí òun bá gbé gbá kéèyàn náà kóun bá òun gbé àwo ẹlòmíì sì ẹ máa rí àwòrán ẹlòmíì tó ń lọ ó pọnmọ sẹ́yìn ó gbé báàgì ó tún gbẹ́rù sórí lóhun nìkan bóyá ọkọ ẹ̀ dẹ̀ wà nílé tó ń fẹ́ lá bóyá kò tiẹ̀ sọ́kọ gan tí bàbá ń bàbá ṣe kí ni ó ti ya dànù gbọ́nàgbọ́nà láwọn àṣà míì àwọn ọkùnrin tó máa ti jí lẹ́yìn kan gbégo bí àṣìwájú kán dẹ̀ nà fẹ́lẹ́fẹ́lẹ́ kán máa fi jẹ́ ràn gbẹ́. yàtà bí kán ti ẹjọ́ kò sórí mímọ bóyá ni èèyàn máa ga tó pè ní àgbàntara bẹ́ẹ̀ ni àgbàntara bẹ́ẹ̀ ni wọ́n forí sẹ́nu wọ́n láwọn orin àwọn obìnrin ló máa ṣe gbogbo tí máa ń lọ wájú ẹ lẹ́ o ẹ káàárọ̀ o ìyàwó sì wà nínú ilé tí ń ṣiṣẹ́ tí obìnrin bá rí ẹni tó ń ràn lọ́wọ́ èmi rò pé kò sí bóbìnrin náà ṣe fẹ́ ṣe á mọ̀ dénúdénú pé ẹni nífẹ̀ẹ́ mi kò yẹ kí nǹkan máa sọ i love you torí tọrùn ìwọ ni ìrà mm-hmm. tí ń bẹ nú pọtumọ́tò mi <laughs> you know so èmi rò pé tó bẹ́ẹ̀ bá ran obìnrin lọ́wọ́ fàpẹ́rẹ́ ní ilé ìwé àwọn ọmọ Mm-hmm. a máa rí i pé ọjọ́ táwọn ọmọ bá ní open day ọjọ́ tó ń yẹ̀wé wọn wò tàbí ọjọ́ tó máa ní ká lọ kí àwọn ọmọ nílé ìwé gẹ́gẹ́ bí àwọn ọmọ tó ń gbé bẹ̀ bí àwọn ọmọ tó ń gbé lọ́sítẹ̀ mm-hmm. ìyá nìkan làwọn ọmọ máa ń rí bàbá sọ pé òun ráyè òun fẹ́ lọ meeting nǹkan kan bẹ́ẹ̀ so téèyàn bá ń tọkùnrin bá ń gbìyànjú láti support ìyàwó rẹ̀ àwa mm-hmm. sọ pé à kẹ máa bóbìnrin tó wé dúró èmi ò sọ pé kẹ tó wé dúró ara o ẹ mọ̀ tó wé dúró. ẹ kí ni bóun ṣe fẹ́ sọ yorùbá kémi wọn máa bẹ tó wédú understanding kò sọ kò ní dáwọ́ dá sáà ló no hmm. understanding ló matter o hmm. kò sí nǹkan tó burú. ṣé tèmi bá ń tó wédú ṣé wọn ní sọ pé mo ti jẹ̀fọ́. ní ilẹ̀ yorùbá hmm. wọn máa sọ even káràtà máa ń sọ kí ìyá tó jẹ́ yọku èèyàn kó wá nù ilé yẹn kó wá rí i pé ọmọ rẹ̀ ń tó ẹ̀fọ́ ah! tó wédú. àbí ń ṣá ẹwà wàhálà bí like bicycle nìyẹn o. ẹni sùúrù ṣùgbọ́n ṣé tá a bá jẹun tán sọkùnrin lè fọ bọ́ kí ló wà ń bẹ̀. àgbàlagbà ó rírun gbọ̀n ni kí n máa fi rún gbàdúrún gbọ̀n kí n máa fi fọ́kọ́. mo ní ẹni tó súnmọ́ mi hmm. tó súnmọ́ mi gidi tó jẹ́ wípé ó fẹ́ mọ̀ sí iṣẹ́ ilé hmm. tí kò kí ń bá ìyàwó rẹ̀ ọkùnrin lẹni náà ó fẹ́ eh, mọ̀ sí iṣẹ́ ilé tí kò kí ń bá ìyàwó rẹ̀. wọ́n jọ náà àmọ́ àwọn kankan wà tó pé ah, ah, ah, ọkùnrin lọkùnrin á máa jẹ́ náà ẹni tó léegun mẹ́sàn-án eh, eh, ẹ wá kó máa ṣa ẹ̀wà àbí kó máa tẹ́wédú. tí ò bá sì ti wá lè ọkùnrin tí ò bá ti lè ṣe hmm. kó lè ní tẹ́ bá padà gbé fún iná yóò jẹ ní kí ni ẹ wá túmọ̀ sí. ẹ̀wà tẹ́ bá gbé fún tó bá lòun lè sàrán ẹ̀dà àti òkúta ah. àti èbòjú ẹ̀wà ẹ̀dà gbogbo ẹ̀rọ náà pọ̀ ọ̀pọ̀ ah. sàn jẹ kò gbọdọ̀ sọ pé ah! òun pàkúta mi gbọdọ̀ gbọ́. ṣé torí pé kò ṣá ẹ̀wà ní ìsìn. òun torí pé kò ṣá bẹ́ẹ̀ ni because káfọwọ́ wẹ̀wọ́ eh. bí Yorùbá ṣe sọ káfọwọ́ wẹ̀wọ́ lọ́wọ́ fi ń mọ̀ bọ̀kọ̀ débi kéèyàn máa báyàwó ẹ̀ tó wé dù ah, ah, à èmi ò lè báyàn tó ẹsẹ̀ ẹ wá èmi ò lè tó wé dù mo lè jẹ wé dù sá tẹ bá fi irú sí dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀ tó mú ọmọ kíní ẹja àgbódò tigitigi tọ ẹ̀yà ara lé bó ṣe ń lọ òun náà lẹ́ ń rí yẹn ìntàn gbéyàwó lónìí ó ní kí ni obìnrin fẹ́ èmi ti dárúkọ méjì ẹ̀yin náà ẹ má ẹ má wò wá ràn ẹ bá fọwọ́ kún un tẹ̀yìn rò kóbìnrin ń fẹ́ torí ó ṣeé ṣe kémi rò lọ bẹ̀ ó dẹ̀ ṣeé ṣe kí n má rò lọ síbẹ̀. ẹlẹ́ẹ̀kẹta kò la fẹ́ mẹ́nu lé báyìí. so ọlẹ́ẹ̀kẹta tẹ́mi rò sí ó ní pé obìnrin lọ́pọ̀lọpọ̀ nu wọn ṣe ń pé bá ṣe ń sọ náà intan sọ kò mí kò túmọ̀ sí pé gbogbo obìnrin pátápátá ló bá wí àmọ́ lọ́pọ̀lọpọ̀ obìnrin ni obìnrin wọn á ní wọ́n máa ń ní bùkátà àti báyàn sọ̀rọ̀ hmm. wọ́n ní bùkátà ẹni tó létí ìgbọ́ràn somebody who listens bẹ́ẹ̀mi ṣe rí ni o torí pé mi yẹ ìparí secondary school mi èmi ò tí ì dóbìnrin mi ìmọ̀ yàtọ̀ hmm. mi ò mọ̀ nǹkan kan ẹ̀yin ò mọ̀ nǹkan Eh, bẹ̀rẹ̀ bá eh, eh, ọ̀rọ̀ mélòó mo fẹ́ sọ náà tí màá máa purọ́ so obìnrin èmi rò pé àwọn obìnrin ń fẹ́ àṣírí ilé yóò fẹ́ ọkùnrin tẹ́ bá ń wò àwọn obìnrin ń fẹ́ tí ó bá lè gbọ́ wọn mm-hmm. tó lè gbọ́rọ̀ tó lè tó létí ìgbọ́rọ̀ fún wọn yálà ẹni náà nílàkàyè àbí ònílàkàyè the moment lópin ìgbà tọkùnrin bá ti ń fi àyè lẹ̀ láti tẹ́tí sí tóbìnrin fẹ́ sọ obìnrin ti automatic believe pé onífẹ́ òun ó ní extra cool ló ah, ṣe nítumọ̀ obìnrin mi. ó ń wò pé ṣé kò ń mú mr lágbájá tàbí mr tamedo mm-hmm. ṣùgbọ́n mr lágbájá ó jẹ́yàn dáadáa ó níwà ìrẹ̀lẹ̀ kò lásìkò láti gbọ́ ohun tóbìnrin fẹ́ sọ mr tamedo kò níṣẹ́ lọ́wọ́ kò ní nǹkan kan mm-hmm. ó tún níwà gàbẹ́gẹ̀bẹ̀ òní òní àṣe akọ ọ̀la àṣàbò ṣùgbọ́n mr tamedo yìí ó ní táìmù fóbìnrin náà lọ́pọ̀lọpọ̀ tẹ́ bá wọnú ọkàn obìnrin náà délẹ̀délẹ̀ mm-hmm. ẹni tó ní táìmù fún un láti gbọ́rọ̀ tó fẹ́ sọ òun ní ọkàn ẹ máa máa fà sí jù èmi ò mọ̀ bóyá ó máa rọrùn o ṣùgbọ́n téèyàn bá lè ṣe téèyàn bá jẹ́ ẹni tó létí ìgbọràn èmi rò pé ojú wà lára nǹkan tí obìnrin tó ń fẹ́ o mi mọ̀ pé o ní. èmi máa fi kún òótọ́ ni pé àwa obìnrin hmm. kò ń ṣe gbogbo wa o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa la fẹ́ ọkùnrin yálà àjọ wà nínú ìgbéyàwó àbí àjọ hmm. jẹ́ ọ̀rẹ́ afẹ́ni tó jẹ́ pé tàbá pè báyìí kíákíá pé a ah, mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ àbí nǹkan kan gbé mi lọ́kàn ọ̀rọ̀ wà o àbí ọ̀rọ̀ kan gbé mi lọ́kàn mo fẹ́ sọ à ń wá ẹgbẹ́ pé even tó o bá fẹ́ sọ nǹkan ẹ pé mi ì tí ì ṣetán hmm. kó jẹ́ pé òun ló máa sọ pé bóyá mo ti ṣetán tí mo fẹ́ gbọ́ àfẹ́ hmm. irú yẹn tó bá jẹ́ wípé kémi gbé sórí ìwọ̀n Hmm. tó bá yẹ pé òkè á ní hundred percent. bẹ́ẹ̀ nínú nǹkan tẹ́ fẹ́. tí ọkùnrin bá lè fún obìnrin ní àkókò láti gbọ́n tó fẹ́ sọ. ẹlòmíì tún lè tún sí attention. ẹlòmíì lè tún sí attention. ó lè kó forty percent. bẹ́ẹ̀ ni tó bá fóbìnrin látẹnṣán. attention forty percent. yóò bá tiẹ̀ lówe kan tán fi kó o wọ́n ní kò jẹ́ ń gbádùn. obìnrin gbà fún. ó tán o. bẹ́ẹ̀ so kò jẹ́ ń gbádùn obìnrin gbà fún ìtumọ̀ náà ni pé ẹni tó ń pè é gbogbo ògbà ṣe rí etí àwọn obìnrin yìí Eighty-one problem ni fún hmm. wọn ah. i'm telling you. mind what you say. etí yìí ọbọ̀nà ṣe pin ni etí yìí etí mm-hmm. yìí mm-hmm. ó ní bí wíńdò tó já síbi ọkàn àwọn obìnrin ìbébi nínú biology táwa kọ́ ni o mi ń wìlí àwọn ọkùnrin tó rójú yìí ni wọn gbọ́dọ̀ rí tó kọjá. bẹ́ẹ̀ ni o. tójú yìí tó bá ti gbójú wọlé straight mm-hmm. wọn ti nífẹ̀ẹ́ hmm. bọ́lọ̀ ṣe dá wa kò bá yẹ pé tó bá débẹ̀ gan-an ẹlẹ́kùtù gáràjì ìsàlẹ̀ lẹ́ńdà sí. tọ́ọ̀bù rẹ̀ bá ti fojú tọ́ọ̀bù rẹ̀ bá ti fojú rí ni obìnrin lè rí nǹkan ọ̀ǹtì tó bá tó tún gbọ́ tẹ̀tẹ̀ mọ́ létí démi ròde. èmi ní mi ẹjẹ ń ronú sí ẹjẹ ń ronú sí èmi rò pé kéèyàn jẹ́ ọkùnrin tí máa ń fún obìnrin ní ohun ìrántí. Mm Hmm. torí pé kí ni àwọn àṣà wa gan tá à ń ṣe ẹkúnlẹ̀ ẹfọ̀kábọ̀yàn lọ́wọ́ kò kí ń ṣòka yẹn gan ìrántí pé àsìkò yẹn tájọ wà papọ̀ yẹn hmm. olóyìnbó ń pè ní fond memories hmm. kò ń ṣe pé bóyá nǹkan yẹn ọ̀kan ni a kàn máa sọ lójoojúmọ́ tá a bá ṣe síbí àtúnṣe sọ́hùn-ún téèyàn bá jẹ́ ọkùnrin tí ó máa ń fóbìnrin ní fond memories fàpẹẹrẹ ìlú tẹ́ ti jọ pàdé ká sọ pé ẹ pàdé ní ìlú Aríremáṣe hmm? mm-hmm. ẹ tún lè kúrò ńbẹ̀ kẹ tún lọ sábúlé míì kẹkàn lọ fojú lóúnjẹ tẹ́ bá tún kúrò ńbẹ̀ kẹ tún lọ bòmíì obìnrin a máa rántí àwọn àsìkò yẹn even jọkùnrin lọ èmi ń sin àìmọye nǹkan tó bá ti ṣẹlẹ̀ mo ti gbàgbé mo ti mọ́kàn pọ̀ ńbẹ̀ mm. ṣùgbọ́n obìnrin máa rántí déètì náà a rántí ọ̀rọ̀ tẹ́ ẹ tún jọ sọ tẹ́ ẹ tó máa ń fóbìnrin ní fond memories àwọn ohun ìrántí téèyàn bá fóbìnrin ní gift kékeré tí ò ju kékeré bíi flower yìí lọ ó máa rántí lọ sígbà pípẹ́ àwọn ohun ìrántí yẹn ó lè jẹ́ ẹ̀bùn ó lè jẹ́ ibi tájọ lọ ó lè jẹ́ oríṣiríṣi oúnjẹ tájọ jẹ tàbí àwọn eré ìdárayá tájọ ṣe fun memories yẹn téèyàn bá lè ṣe bẹ́ẹ̀mi ṣe rò ní o tó bá yẹ pé kò rí bẹ́ẹ̀ ẹ bá rí sí comment section. kódà kó jẹ́ wípé ọkùnrin gan bóyá kò rántí hmm. àwọn fond memories mi mọ́ mm-hmm. tí obìnrin bá rántí tán bá jọ sọ mm. ó tún máa mú inú obìnrin yẹn lò pé ah òótọ́ ni ọkùnrin náà lè sọ pé ah, òótọ́ ni mo rántí àtàṣe báyìí nǹkan báyìí ló ṣe bẹ́ẹ̀ni olóṣè jẹ́ pé kódà gan kó jẹ́ pé ọ̀rọ̀ ọkùnrin àtobìnrin tó ti ń mm. gún tẹ́lẹ̀ tí ò gún mọ́ kò sí ni bíjà ṣe lè pọ̀ tó lẹ́ẹ̀kọ̀ọ̀kan á tún sì máa rántí pé ah, nígbà tí nǹkan báyìí báyìí tóbìnrin ṣe rántí burúkú tọkùnrin ṣe sóhun bẹ́ẹ̀ náà la ṣe máa rántí dáadáa pé ah ṣùgbọ́n ó lè má jẹ́ ẹni èèyàn dáadáa o lọ́nà báyìí àmọ́ ah ẹni báyìí ó fún mi láwọn ohun ìrántí tó pọ̀ fond memories èmi rò pé ìyẹn náà tó ṣe pàtàkì. ẹ ṣe púpọ̀ àgbàwọlé. ẹgbà yẹn wọlé àbí ẹ bá jẹ má gbà kí ló kàn mí kí ló kàn yín là. ṣọ́túkù. ẹ jẹ́ ronú sí kan ẹ jẹ́ ronú sí kan. tí n bá gbàgbé ilé ìwé kan bá mi wí sórí hmm. ah! báwo mo ṣe fẹ́ gbé kalẹ̀ o. àyàgbélẹ̀ nù ni. kíní kan ń pè ní. yóò bá ní káwá kọ́ fi sọ o. ok jẹ́ n ronú sí i. kíní kan kíní kan lọ́jọ́ kan mo wà nìbàdàn. ìbàdàn bó. ìbàdàn kan náà ìbàdàn pé méjì lọ́gbọ̀ àgbáyé ni. the largest indigenous city in Africa nílùú tó tóbi jù nílùú tó tóbi jù pẹ̀lú hmm. àṣà àti ìṣe hmm. rẹ̀ hmm. ní gbogbo ilẹ̀ adúláwọ̀ mo gbìyànjú ìyá kan kọjá lọ ó ń ta àgbo báwo ni anna ṣe ń polówó ah, pẹ́ lórí ẹ̀ two hours mo ní à ah, èmi fẹ́ gbé ẹran sẹ́nu mo ní à ìwà rẹ kí ni ìtumọ̀ ìyá ẹ̀ tún pariwo pẹ́ lórí ẹ̀ <laughs> two hours wọ́n mọ̀ pé kí náà lè máa sọ sọ́kadà lèèyàn gùn ní àbí kẹ̀kẹ́ wọ́n á fọwọ́ kan bọ̀dà tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ní kí ni. kí ni ìyá yìí sọ ẹ bá ń tú. mo ní ẹ sọ sókè ẹ sọ wọn á sọ wọn á pè ní orúkọ tí àwọn ọmọ ìyá wa ní àríwá wọn ní kayamata two hours ìtọ́wádùn mi ni pé obìnrin náà lẹ tó tún ta oògùn burúkú yìí. ló bá parí ṣe fẹ́ pẹ ṣe fẹ́ pọ ọmọ ọlọ́mọ ni èmi rò èmi rò pé ìyẹn ìyẹn tó bọ́ sódì o àtúwà wà sí pọ̀ ah. hmm? tọ́ ẹ mọ́tò kan lèèyàn gùn gan á ti ní ìdíkẹ́ yẹn tọ́pọ̀ bu epo ẹ̀ tàbí kí títáyà ti máa gbóná àmọ́ ó kún o ó fà o èmi rò pé ọkùnrin gbọ́dọ̀ dàngájíá hmm. nínú ọ́zà òun ṣùgbọ́n hmm. ẹ má jà ṣe because bá a ṣe ń sọ tó ń dùn yìí ẹ ṣe fọ́ọ̀tì lísìn ọkùnrin gbọ́dọ̀ lè kó ah, ah, kó nà kó nà obìnrin fẹ́lẹ́fẹ́lẹ́ hmm. tẹ́gbẹ́ tẹ́ bá jáde gan òun ká tún fojú kan wọ̀ pé àá tó o fẹ́ pa mí ni torí pé tó o bá sojú sí rẹ e, ah. wọ́n lè máa bá ẹ jí sujẹ lẹ́yìn o mhm. ìyẹn ṣe pàtàkì èmi ò wá sọ pé kí n kálu kí àwọn ọkùnrin kí wọ́n lọ máa wá ẹni tí ò sọnù kiri o. Of gbìyànjú bó bá ṣe lágbára mọ make sure pé bó ṣe ń fún ní oúnjẹ mi òun fún lóúnjẹ ara o èmi sọ̀kan iná mo dúró o. èyí ò gan lèmi ìbànújẹ́ kọ́kọ́ fi sí alákọ̀ọ́kọ́. torí kí ni. Ah ó ṣe kókó. ó ṣe pàtàkì inú ayé obìnrin àwọn obìnrin wọn kì í tètè sọ ni o ṣùgbọ́n tó bá wo kúlẹ̀kúlẹ̀ obìnrin òun ṣe lè nífẹ̀ẹ́ lórí eléyìí tán sọ ọ̀rọ̀ míì tá a fi ọjọ́ míì sọ. bẹ́ẹ̀ ni tọ́pìkì odindi kan ni odindi kan torí nǹkan náà ó ń dá wàhálà àti èdè àìyedè mhm. sílẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tẹ bá dẹ̀ wò lóde òní hmm. ìkọra ẹni sílẹ̀ hmm. ó ti pọ̀ jù. bẹ́ẹ̀ ṣé nǹkan tó wà fà ní. ó ó máa jẹ́ kan lára àwọn nǹkan tó fà á because tẹ́ ẹ bá sọpẹ́ fún gbogbo obìnrin ní ìbọ̀wọ̀ fún eh, ẹ fún ní support ìrànlọ́wọ́ eh, tẹ́ bá fẹ́ bá tí ó bá fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ lásìkò fún attention ẹjọ́ ní memory pé ọ̀rọ̀ kan àti à tí ò bá máa délẹ̀ lè rí à ó léwu o ẹ máa délẹ̀ lè rí o ẹjọ́ o ẹnà fẹ́lẹ́fẹ́lẹ́ o ó léwu torí ìyẹn gan ṣe pàtàkì o àbí. ẹ má gbàgbé láti bá wa tẹ ìlànà tí ń bẹ ní ìsàlẹ̀ tó ń pè ní subscribe button ó ṣe pàtàkì òun láwọn fi máa mọ̀. aago bẹ́ẹ̀ ni aago tí ń bẹ lápò ọ̀tún rẹ̀. fún yín tá a fi fọ́nrán mi síbẹ̀ òun láì jẹ́ ká máa mọ̀ pé ẹ jẹ́ kí ni ẹ nífẹ̀ẹ́ wa ẹ dẹ̀ fẹ́ ká tún ṣe òmíràn sí. èyí tá a fi sókè ní ọ̀sẹ̀ tó kọjá a dúpẹ́ púpọ̀ tí ẹ bá wa wò a dẹ̀ dúpẹ́ wípé ẹ tún ti darapọ̀ mọ́ wa ju bá a tún ṣe wà tẹ́lẹ̀ lọ. ẹ ṣé o. a mọ̀ pé tá a bá tún padà bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ a tún ti gbòòrò ju báyìí lọ. ẹ darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ tó ń bọ̀ tèmi ti yín tòótọ́ o Àbíkẹ́ tí ò lọ́gà. tí ò lọ́gà tó lọ́mọṣẹ́ tó ṣe kí ni. bí mílíọ̀n ó dàbọ̀. tọkọtaya ẹ má jà o táyà tọpẹ́ máa dà nítorí olùrànlọ́wọ́ olùrànlọ́wọ́ olùrànlọ́wọ́.